ìyàwó gómìnà ìpínlẹ̀ Akwa Ibom patient ẹnà jáde láyé o ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó ti sọ pé ìyàwó gómìnà ìpínlẹ̀ Akwa Ibom mà ti dágbére ayé yìí kó ó fún ètò ìròyìn ní ìpínlẹ̀ náà ìní mm bolong ló mà kéde ikú arábìnrin nínú àtẹ̀jáde kan tó máa fi láàárọ̀ ní ti ṣe ọjọ́ ẹtì Friday aya gómìnà Akun Abímbọ́mọ̀kú ní ilé ìwòsàn kan ní ọjọ́rú Wednesday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án níbi táwọn ẹbí rẹ̀ tí wọ́n ti wà pẹ̀lú rẹ̀ o kí ọlọ́run ọba ìlédùmarè kó bá wa tẹ ìyàwó gómìnà ìpínlẹ̀ Akun Abímbọ́ patient kó bá wa tẹ sí afẹ́fẹ́ rere o àdúràgbà olúwa tóyìn lóníròyìn yìn ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wọ Ẹ̀yà Yorùbá TV o.